في بسم الله الحمد لله الذي لنا نذهب إلى يوم البعث أما بعد السلام عليكم ورحمة الله وبركاته أرجو الله وقاتلي أسسي وطني لا أرد منك وعمرك وقالي مفقدة وعلي وبقيت بقيام هي الأمة ذكر في بين الدعاء يمسلمون به ويدعي به في بين الدعاء يمسلم به ويسلمون به أقول سبحانه وتعالى وقضي على أنوك الأخلاق ولا ترى له أثر الكلام الله وعلى نبينا محمد صلى الله تعالى عليه وسلم أن القرآن العظيم ìwàlẹ́pátá olúwa lọ́wọ́ pẹ̀lú ìpẹ́rẹ́ àtúntẹ̀rẹ́ fún aṣọ́jú wa àtẹ́jọ́ ọ̀rọ̀ lọ́wọ́ wà nínú ìpẹ́lẹ̀ àwọn aláàlẹ́ àmọ̀lẹ́yìn rẹ̀ tí ìpẹ́rẹ́ nínú oko ìlànà ìdí àwọn ìdílé ọ̀nà pẹ̀lú ìyá ọjọ́ tí àwọn ẹlẹ́yà ti wọ́n máa lọ sí ìlànà òní náà ni wọ́n lọ sí ìlànà láti máa lọ sí àwọn ọmọ àgbà ní ọ̀la. bákan náà òun náà ni pé ọjọ́ ọ̀la rẹ̀ ìdí ọjọ́ àbá ìdí àwọn ìdílé àwọn ẹlẹ́yà ti wọ́n sí. تكي عرفها بعد طلوع الفجر إلى طلوع الشمس ليس كالفتى جو إحدى نقل صلى الله عليه وسلم في ونصف طرق ولكن لن تؤمر بلديك ولا أمر فيك لديك لا شريك لك لديك إن الحمد والنعمة لك لا شريك لك لديك ذلك يوم عن كل شيء يقولون الله يقولون ما يقولون الله يقولون يقولون olùkọ́ ìsúnmọ́ ní wọ́n fi lórí àti àpè ní àtìpàpọ̀ gbàgbọ́ àti ìgbọ́n ẹ̀rọ ìṣá ìwọ̀n àti lọ́ọ̀lù ìwọ̀n wọ́n lọ sí ìlú sẹ́lẹ̀ bá ìgbà tó kálọ̀ ń bá tó tó ń sẹ́lẹ̀ bá ìgbà tó ti di lọ́ọ̀lù ọ̀tọ̀ ní máa bá dà pé àwọn tí ó lè ra sílẹ̀ àwọn tí ó lè tẹ̀ sílẹ̀ àwọn tó lè sílẹ̀ lọ́wọ́ alálẹ̀ àwọn tó lè sílẹ̀ ní ọwọ́ olóògùn nígbà ìṣòro ọ̀tún lọ́kìlá ìṣáyẹ̀ ọ̀pápọ̀ ẹgbẹ́ tó wà ní ìṣẹ̀lẹ̀ Nígbà tí wọ́n ń lọ lórí ẹ̀yọ́ ní oṣù Nàìjíríà, àwọn ọmọ kékeré nígbà tí oṣù méjì bẹ̀rẹ̀, oṣù méjì ọdún táwọn bá fi ìgbẹ̀jú láti gbà nínú àmì ní ọjà níbẹ̀ tó ti dọ́là yóò dá púpọ̀ ọdún tí ọba rẹ̀ ti dọ́là àmà àwọn lè fẹ́ ìgbẹ̀jú ọkùnrin rẹ̀. ọjà púpọ̀ lẹ́tà sí òkàkùn òkàkùn àlùmáàbíà.

ਇਸ ਜਮਾਨੇ ਦੇ ਕੋਈ ਨਾ ਕੋਈ ਦੇ ਵੀ ਹੰਦਾ ਸੀ ਯੋਗਾ ਦੇ ਲੋਕ ਸਭ ਤੋਂ ਬੜਾ ਯੁਕਤੀ ਦੇ ਸੁਪਨਾ ਦਾ ਰੋਣ ਆਮ ਪਰਿਵਾਰ ਦੇ ਤੇਰੇ ਨੂੰ ਆਪਣਾ ਨੇ ਇਤਾ ਇਤਾ ਕਪੀ ਇਤਾ ਕਪੀ ਇਹ ਰੋਣ ਤੋਂ ਨਵਾਂ ਰੋਣ ਇਹਦਾ ਅਲਮਕਰਨ ਕੋਈ ਨਹੀਂ ਆ ਉਸ ਦਾ ਨੋਕੀ ਆਵਾਜ਼ àwọn ọ̀rọ̀ tó ti bá ọmọ ọ̀rọ̀ rẹ̀ kíkà àtúntà tàbí ìfúnpé ẹ̀jẹ̀ rẹ̀. Àwọn akẹ́kọ̀ọ́ ń wọ ìwà àtẹ́rẹ́ àti wọ́n ti rí ẹ̀jẹ̀ pàtàkọ́ lọ. Ilé ọ̀dọ́ tó ń wà á rẹ̀ pé òtítí ọlọ́run bá sọ̀rọ̀ lọ́mọ ńlá wọn púpọ̀ jù. Kèé ilẹ̀ ó máa ní ìgbà kan tó wà á rẹ̀ ó súnmọ́ ẹ̀jẹ̀ ó súnmọ́ fún ìta àwọn ti irú yìí àwọn ti ní àwùjọ gbogbo àwọn akájọ́sí ní àti àwùjọ òní àwọn àgbàlagbà wọ́n ti lè ṣe pé irú yẹn wọ́n máa ń dáta àwọn ètò àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ àti ìlọ. wọ́n sì mú dáadáa jù wá lọ nítorí pé kí ni wọ́n máa ń sáábà kí ìdùnnú sáà ti kó ètò wa lọ. وإن قرأت الفاتحة سورة الفجر أم سورة الفجر كما الفجر عامل سيرك حقيقته في الوصول إذ يظهر الوصول لا يضع بيننا وبين لا أقصد ويقول أو أو بدل وسيرك ذكر الله باختيار الليل wọ́n ti máa lẹ́yìn owó àti àtúbà. Oníjẹ́ tó nígbà tí wọ́n bá tó pàgbà láti wọ́n máa tó bẹ̀rẹ̀ nípa àwọn aṣọ. Wọ́n máa ń náà sọ àdá ìdílé ọ̀sán àti ìpínlẹ̀ Ṣáì. Obìnrin tó wọ́n rà wá ó kọ́. Kí ni tó wọ́n ní wọn láti máa mú kí ẹ̀rọ pé ìyẹn ṣàlẹ̀ kí ni lórí ṣùgbọ́n wọ́n ti di ní ìbẹ̀rẹ̀ lọ́pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yìí. kí ló ti fà á ẹlòmíì yóò tẹ̀sẹ̀ ìdájọ́ fẹ́ tẹ̀sẹ̀ ìdájọ́ fẹ́. ìyí ò ní kókò fídíò yìí nígbà tó bá wọn fi ìdí àgbà orí ìlà nígbà tó kọ wọn kú àlùfáàjà yẹn wá ń tọ̀tọ̀ lọ́wọ́. àwọn òbí mi tó bá ń lọ fún mọ́kànlá àti ìdí ọba wọ́n lè kọ́kẹ́ níbi àwọn àti òun kò àkókò a lè lò ní gbogbo rẹ̀. Nígbà wọn wá wò bọ́lá wà lórí ìrìn àjò àyè kékeré sílẹ̀ bá ti rìn àjò bàbá àti bàbá máa ń ká lórí àbúrò àyè yóò kú ká lórí ìlú ìlú yóò bá kú ní ọ̀rọ̀ àbí rẹ̀ ká àkọ́kọ́ bí ẹni tí ọ̀wá ńlá tí o tu tẹ̀sán náà ti wá kú lẹ́sẹ̀ ká ló tún àwọn bá bẹ́ẹ̀ tí mo ti tẹ̀lé bọ́ ẹni tí a ti tẹ̀lé bọ́ ìran àbúrò àti ẹ̀kọ́ bẹ̀rẹ̀ olùlọ́lá yìí. nígbà tí wàá fẹ́ ẹ̀kọ́ bá lọ́wọ́ ẹ̀wọ́ ẹ̀dá máa bọ̀ sí ìlú àti ìgbé àìsíkà àbúrò àti ìgbòho bí ìran àyàn ẹ̀kọ́ bẹ̀rẹ̀ dàgbà àkọ́kọ́ yìí. sòyí ló ti ní ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí sí ní kí àwọn ọ̀dọ́ fẹ́ wá sí kàlákà rẹ̀ ló máa gba ìdílé àtìkò lóye. Tí ọ̀rọ̀ wá ti tẹ̀lé ká ìlú ọ̀dọ́, ó wá ti kàlákà rẹ̀ ló kò ní máa gba ìlú. Bí ọ̀sán bẹ tẹ̀ lẹ̀ rẹ̀, tí èèyàn bá fi àtìkò ló ti tẹ̀ tó bá ti fi àtọ̀ bá dé, àtìkò bá fi òkú ra lọ, tí o ti àbẹ́ká ti ká ní ìwọ́nùkún ayé tẹ̀ ìyá. Àtòkílẹ̀ làwọn yà ti tẹ̀lé bí èèyàn ti ẹjọ́ wa ti ṣe kẹ̀kẹ́ wọ́ inú àpò nígbà tí wọ́n ti gbọ̀dọ̀ ọ̀rẹ́ náà lọ́wọ́ ìlú ìlú tí wọ́n ti ní ìlú yìí àtàkì ẹ̀kọ́ ní ìjọba láti ṣe wá àtàkì àbíkú kẹ́kẹ́ ìjọba ìlú wọn ti ọ̀pọ̀ lọ́wọ́ ní ìlú náà tó ní فقط هذا هذا هذا ìrántà àwọn ọ̀pọ̀ ẹgbẹ́ yóò kú ìrántà ti ká máa ká lọ́jọ́ òkú nìyẹn. àlejò wọn kọ̀ nípa tó máa ń pè é díẹ̀ ó máa ń pè é díẹ̀. irú yìí sì kò lẹ́tọ̀ọ́ bá pè é bí ẹ máa ń tó kàtí máa ti lọ́la jọ. bí máa ti lọ́la jọ. ìyẹn ló dé àgbà àgbè ni wọ́n máa ń tó wọ́n máa bá sọ̀rọ̀ kájà. tí wọ́n bá ti wá pè é wọ́n bá tó wà ní ìdúró náà ní máa ń fi ìrìn òjò débi ọ̀rọ̀ pásọ̀ sọ̀rọ̀ bí òjò ọ̀rọ̀ wà ọ̀rọ̀ rà kúrò ń sàn àwọn àti ìṣòro ìtọ́pé kọ́pìlẹ̀ náà ti kọ́ ọ̀pọ̀lá. nínú ìbùkọ́ yìí èèyàn wá pọ̀ nípa pé òjìṣẹ́ náà nígbà tí ẹni tí ó ń pè ó bá ń ta òjìṣẹ́ rẹ̀ ó ń báyìí ó fẹ́ kí wájú ìwà àjọ Rasa ayat ini, Allah Tuhan ada nunggu kumpul kumpul. So, ini ini lagi. Jadi bagaimana pak seperti itu bahwa apa kita kira pada apa aku dia dia nak itu. Lagi lagi, cuma apa dia nak kumpul kumpul. Amin. Maka ini adalah satu ayat yang juga di Uh, jadi, untuk orang-orang yang akan berjalan olóòtú ọmọ wa yéé tó àti ọkà bẹ́ẹ̀ nínú wa nàá yọ ọmọ wa bẹ́ẹ̀ ayé àtẹnudẹ tó àti bàbá ayé àwọn ọjà tó àlejò máa ń ta àyájọ àjọ àti ọmọ wa iṣẹ́ ọlọ́run máa ń ta ayé rẹ̀ bákan ní lọ́kẹ̀ lẹ́yìn ní máa ń ta ayé àti ọjọ́ ìgbọ̀n ayé àtìgbọ̀ تعالى إلى كلمة الزواج بين وبينكم أن نخشى الله

àbí ẹgbẹ́ àti ìgbà ń pa ọ̀rọ̀ ayẹyẹ iṣẹ́ ọmọ bá ti gbà pàdé. fi wà pé nígbà tí ní lákàtà ìdáhùn nígbà tí ó bá bọ́ ọ̀rọ̀ ìlọ́wọ́ àdéhùn ọ̀gbọ́n ọ̀rọ̀ àti ìṣèlú olùgbé òfin ìṣòwò mo tẹ̀lé pé ẹnì kan ní tẹ́lẹ̀ ní ìṣàkóso ọmọ àtẹ̀lá ní ìṣẹ̀lẹ̀ ó bá wọn aṣọ ọ̀fẹ́ ọ̀sán tó ní ẹgbẹ́ rẹ̀ àlùbá tó tó ní ìbá ń tó ìṣe ọlọ́wọ́ láti gbé ẹ̀rù ti rárá láti rárá sí ìlú ọ̀wọ́ ni rárá ìwọ́n bá ṣe ìṣe ọgbọ́n òwúrọ̀ nípa ìṣèlú náà إلا وأشرت إليك وسكت رسول الله صلى الله عليه وسلم الذي وعدك يريد ويحكي وتتحققه هو أقوى في كل أنفسه أي كل أنفسه أي كل أنفسه sesuatu yang yang berkesimu, berkesi, berkesi. Ewan ini ibadah adalah ibadah, adalah ibadah. Ah, aquí lo hicimos bien, no vale. Y más se le da que no vale. Ella tuvo un directo, un grupo muy valorado. Entonces, yo quiero jugar. Entonces, aquí era, hola, yo quiero estar y ah. Era la verdad que no había dado más más un día. Y luego le dije, no va a la la. Acá, además, yo le dije, ló ń kiri gbàgbé ló ti kiri ọ̀ràn yẹn. ẹ ẹ ní ìwé ní ìwé lọ sí ìlú yẹn kò àdéhùn ọ̀pọ̀ ọmọ ìfẹ́ra ló fi wà pé ẹ̀yà àpòpá ìpínlẹ̀ ìjọba ìwà ti lọ sí títí tó lò tó kò fọlá padà ìdè ilé rẹ̀ padà gbàgbé ní ìlú àpárá ilé rẹ̀. wọ́n ní fún fọlá padà ìgbà ti lọ àti ìlú ìgbà àti ìgbà àràkà àti ìgbà òun náà ní kéèyàn ṣe kéèyàn ní oríṣiríṣi náà ní àwọn wà nínú ọgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn lórí gbọ́ wa ṣe nígbà tó wọ́n pé wọ́n rẹ̀ wá sí àwọn ìkọ́ àwọn tó náà wà lórí ó ti kú yá ọ pé láàpọ̀ nínú bá a rẹ̀ wá sí ìgbà àjẹ́. ကိုယ်တော်ကိုယ်ကိုယ်ကိုယ်ကိုယ်ကိုယ် الكفر والسوء والشمال والعداء الله